Yes. oya pòwe kó o fi yorùbá pòwe láwùsá oya. wàlẹ́ i go talk away like three to five why i go talk am well well for mouth. oya máa talk ẹ. yorùbá i talk one thing i talk say eh, eh, yawa àìlera wo ká tó ṣàwọn ní òkúta. wọn á sọ ẹ lókúta lápọlọ ká tó sọ ẹ lókúta wèrèwèrè làwọn ká tó sọ ọ lókúta bóyá tún pa mí mò ń gbọ́ ó ti gbọ́dọ̀. okay another way i talk say agi gogoro maguri láojú àti àkẹ́sọ̀ òkòrì ilé àti wò. òkèsè òkòrì kan ó ṣe fò kéjì àgàtù láti wò ó ti gba one over hundred. one over hundred. i be were i dey craze sometimes say you i fit talk am for hausa. Ah. you i fit talk am for hausa. ah. Hey, they are casual mala. èyí kára lè sáfẹ́ wò ní èbúlé sí. kí ni sáfẹ́ èbú. wúlẹ̀ yẹ. tani tani. jẹ́lá kò sí àjẹ dress for head i no fit talk about ah! you. aboki. ọ̀gá. ọ̀gá. ọ̀gá. ọ̀rẹ́ nẹ́tọ̀ ọ̀rẹ́ ọ̀gá òkè mọ́tò wà ní káwọn kí ló ṣọ̀rọ̀ ọ̀gá mọ́tò wà ní. àwọn ti wọ́n ti bẹ̀rẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ọ̀gbìn ní ọ̀yà ọ̀gbìn ní ọ̀gbìn ní ọ̀gbìn ní ọ̀gbìn ní ọ̀yà àwọn ọ̀gbìn náà yọ̀ta ṣe ọ̀gá àgbẹ̀ wọ́n ló padà rẹ̀ sí pé lọ́kẹ̀ gẹ́yìn position ẹ̀yà ọ̀gá ah position. kẹ́mi kẹ́mi. Kemi, Kemi, ah Kemi, Kemi, no Kemi, Kemi, wake up Kemi, Kemi, Kemi. òfìrí rẹ ló ṣì ń rí yóò bá ọ lálejò ní kò pẹ́ kò pẹ́ pàápàá ẹni ó kú ti kú èèyàn ò ti kú àmọ́ ẹni ó ṣì wà àwárí lọ́ọ́ wà. kẹ́mi. No, no, no, no, no, no, no, no. What goes around surely comes around. What goes around surely comes around. eh. ni wọ́n wà? Oh really? Oh, my God. Sábà today, So my pè é, wàá lè tètè All right. Take care. Bye. Oh, are you set? Yes. And I will save you for that, you know. Okay. <laughs> come and look tomorrow? Be alright. I'm about okay. Okay, okay, okay, okay. Are you guys set? Yes, sir. Check ready? Yes, yes sir. Oh, oh, mo ti dáná tán mo ti sọ oúnjẹ gbẹ tí ó ti wà yìí ní ọjà. oúnjẹ báwo ni. mi sọ fún yín pé kí n má sọ oúnjẹ à ń jáde. ẹ ṣàbọ̀ náà ni mo rò. a fẹ́ jáde a fẹ́ jáde. ìjà dídín ẹ tó bá jẹ́ ìjà dídín náà ni gbogbo náà ni mo ti. lẹ́bi má sọ ẹ̀sán rẹ̀ o ti wá ìwọ ló láìkẹ́ ni ìyẹn wó máa yìí ebi ò rí lè láìkẹ́ tó yẹn nínú ilé tó bá fi dídà tí má ti lè dànù ẹ bọ́ tí ẹ ò bá fẹ́ kí n ṣe nǹkan tí mo máa ṣe fún yín fún yín <laughs> ok. amen. à ń jáde ẹ ṣọ́ra yín. <laughs> ẹ jáde dé ni mo dé. let's go there let's go let's let's go let's go. ìtàgé nínú ni mo ṣe ọ̀gá ṣe ìbílẹ̀ lẹ́gẹ̀ẹ́ nínú ni mo ṣe ọ̀gá. ee àbí ìròyìn wà láwùjọ ilé nígbà tí mo sọ pé mo rò sẹ́mo mo ti dẹ́jà dídí sí i ṣìkìrì wà ló fọ́ mi nínú yẹn ọ̀gá yóò tiẹ̀ fẹ́ràn mi mọ́kọ́ tí mo gbàgbọ́. What goes around surely comes around. What goes around. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí sísítà mi ti pè mí. Um, actually mi mọ ọkọ̀ tó ń pè mí fún but wọ́n ní kí n yọjú sáwọn as soon as possible. But then try láti explain fún wọn pé I'm a very busy man at work pé kò sí irú àyè yẹn pé bóyá mo tiẹ̀ lè yẹ but wọ́n ṣe ń sọ fún mi wọ́n ní pé mo gbọ́dọ̀ rí àwọn yẹn ní kíákíá kíákíá ni mo ní kí n sọ fún mi. Ah. kí ni nǹkan tí ó ṣe sísè yẹn. mi ò sọ pé nǹkan kan ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ̀ ṣáà ní kí n yọjú sí àwọn ni. Ah, ìgbà wo ló wá ń lọ. mo ń ro ọ̀la sà. ọ̀la yìí. bẹ́ẹ̀ as in tomorrow. bẹ́ẹ̀ sà. wáá tó wá jẹ́ pé ìsinmi ló ṣe ń sọ fún. Ah, ẹ ẹ sà mo ń ṣàì bóyá mo lè yẹ because mo mọ̀ bá busy gan with work here and there but ṣe ń pè mí fàtí wọ́n ṣì pè mí láàárọ̀ yìí. I trust you wọn kò tí ò bá important ò ní ò sọ wípé o fẹ́ lọ kíákíákíá bẹ́ẹ̀ um, how many days ló fẹ́ lò fẹ́. n wo bí two to three days. two to three days ló fẹ́ lò fẹ́ ọ̀la ló ní lọ àbí. Uh, ok kó lè mọ̀ pé mo really understand ẹ̀ lọ́kàn máa padà wá sí ọ́fíìsì ní Friday jẹ́ kó jẹ́ monday so i need take more time pẹ̀lú. ẹ ṣe sá. sir. no problem. Sir. ok má lọ. Ah, mo ti ń wá time náà tó máa mú office. sí ọ́fíìsì ẹ̀ tẹ́lẹ̀ gbà go through ẹ̀ àwọn sẹ́tẹ̀ ṣe nìyẹn sá ẹ yẹ̀ wò dáadáa ìyẹn kéré owó yìí máa wo mí o ẹ máa jẹ́ kó bísí gan-an ọmọ kó o ní wá sọ́fíìsì mọ́ látọ̀la lọ. kò sí problem sir. mo fẹ́ gbéṣẹ́ ka ẹ̀ láyà gbà. <laughs> go through eléyìí náà okay um, go through eléyìí náà. wo kí lè lè tó gbá fún mi ṣó ń jẹ lélẹ́yìn wàá wúlò àbùrù ní fẹ́ràn sí mo jẹ́ bí ọmọ kékeré ni. Ah! ó yẹ kí mo fẹ́ mi kò lè yé mi o. ẹ ṣé wo ló máa sọ fún mi pé kí n ṣẹ̀wà sí nǹkan tó ga ní kí n ṣe nìyẹn ṣé mi wo ló ṣe máa sọ fún mi pé kí n lọ ṣẹ̀wà sínú ráìsì èmi ò ṣẹ̀wà mú ráìsì ò tọ́lọ́gọ̀ sọ fún mi pé kí n ṣẹ̀wà. bí ọ̀rọ̀ ìwà kọ́ ni mo ń sọ o mo ní oúnjẹ yìí ó kéré kò lè yó mi níkùn. mọ́lá àwùjù. ẹ ò mọ̀ wá bóúnjẹ mọ́lá àwùjù ó fi pọ̀ bóúnjẹ fún mi oúnjẹ yòókù mọ́lá àwùjù ó máa kún báyìí kiri kan ṣé mọ́lá àwùjù lòórùn ẹ ni. ẹ mọ́lá àwùjù lòórùn ẹ. àwọn ta ló sọ bẹ́ẹ̀ tó sọ pé kí ni. kò yé mi ni. oúnjẹ kò lè yó mi ó kéré. ṣé oúnjẹ lè. ẹ oúnjẹ lè. ẹ ipò tí kò jẹ́ ọgọ́ ipò tí sọ fún ipò tí kò jẹ́ fati dẹ́kù màá gé mi níjẹ́ kó pọ̀ tó bá mi ò mọ kíkọ tó ń sọ ni. kò sí wàhálà sókòtò mo ti fẹ́ tẹ̀lé wa wo oúnjẹ kò lè yó mi ó kéré ẹnu mi ó kéré oúnjẹ yìí ó kéré oúnjẹ eléyìí oúnjẹ eléyìí eléyìí kéré ẹ ń bò lóúnjẹ oúnjẹ ọ̀hún sí gan. ẹ wá bíbá. múni kankan tó bẹ́ẹ̀ gbá bọ́ọ̀lù gbà mi ò jẹ́ gbígbé lọ fọjà ó fẹ́ gbé lọ ó fẹ́ gbé lọ ẹ mọ gbé lọ fọgà ni lọ gbé fọgà lọ gbé fọgà. nígbà tó mọ̀ kó láàyè kí ló wà kí ló ń braga kí ló ń ga aborí ń ta ẹni ọrùn ló wọ ẹ orí ta ẹni orí bá tọ ọtán kọrùn wọ orí ta ẹni orí tó múra bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ ìjọba orí ta aborí ta. <laughs> àbúrò nígbà wọn kó fẹ́ lé wọn láwùjù lọ́wọ́. áùdù olórí burúkú wọn ní ẹmọdà mọlú ńlẹ yìí mọ ẹ ṣòfò pẹ̀lú mọlú yìí wọn kò lórí ju àbúrò ta. Adéọba mo ní kó check ẹ̀ ń sìn yìí are you sure? máa get back sẹ́sì máa pè sí máa pè. Hello, sir. Hello, sir. Hello, Shayo. I'm fine, sir. <laughs> ẹ ọ máa tán ọ máa tán a gbọ́dọ̀. kí lẹ sọ sà kí máa bọ̀ lọ́fíìsì nísinsìnyí. a gbọ́dọ̀ dé Àbújá lálẹ́ yìí o torí àárọ̀ ọ̀la lè mí tì yẹn sómi ìdẹ̀fẹ́ mi ìsẹ̀ rárá mi ìtẹ̀fẹ́ lè tì rẹ̀. bọ́tà mo ń sọ fún yín pé mo fẹ́ travel ẹ̀dẹ̀ ní kò sí problem. what are you saying kí ló sọ tó àpàdé a máa bọ̀ lọ́fíìsì jọ kí ló ṣe é okay sir okay sir all right sir mo ti ń bọ̀ mo ti ń bọ̀ sir mo ti ń bọ̀ sir. better. ah tí wàhálà ò lélẹ̀ náà ṣé bí mo sọ fún wọn pé mo fẹ́ travel ó dé ní kò sí problem kí tí wàá ní pé kí n máa bọ̀ lọ́fíìsì ó ní nǹkan tá a jọ fẹ́ ṣe ó nìyẹn sìn ibi tó kó gbogbo àwọn dókúmẹ̀ntì yẹn sí mi ò mọbi tó wà ṣáà máa fọwọ́ rárá ní Àbújá ni àbí kí ló ń bá mi sọ. ọ̀gá wo mo ní nọ́mbà ètò ìrọ̀lọ́ ọ̀gá wo mo ní kí ni mo máa lè ní àsìkò tárí ẹ pé kí n fi sinmi. ah ooo ah fẹ́ lọ nísìnyí onílera yìí lọ mọ́. What goes ah! around, surely Ah, ah. àǹtí ẹwà ìtẹ́mi ò faramọ́lẹ̀ ń ṣe ń wo ẹ̀sẹ̀ amọ̀dẹ́rú pọ̀ mọ̀ sápà tábà mọ̀ fìlọrin wọ́fà ọbẹ̀rẹ̀ sọ̀ba tí ń wẹ́lá wà ní à ń tẹ̀sọ́ mi ní pẹ̀tọ̀ kí n lọ nu mọ́tò ẹ̀ sọ pé kémi fọ táyà o. wọ́n yóò shut the fuck tẹ́kọ̀ pariwo òṣì tẹ́tẹ́tẹ́ ka nonsense lẹ́nu yìí o oh, mi ò sọ pé kẹ́ fọ táyà ó dìgbà tí wọ́n sọ pé kẹ́ fọ táyà kẹ́ tó mọ̀ pé yẹ kẹ́ fọ ogun mọ́tò. rárá àbí. èmi ní kémi ṣe bíi bàbá ìbò ni o bàbá ìbò tó bá fọnú mọ́tò kò ní fọ́ tó bá wọ̀ta kò ní fọnú ọ̀gá rẹ̀ ó wà máa pariwo bí kí fún rẹ̀ ọ̀já ni ó wà máa owó ṣé mo mo dẹ̀ ti ń tolerate yín lẹ́nu jọ mẹ́ta yìí ok ẹjọ́ yín kọ́ tó bá bí yín re mo fún yín ní five minutes five minutes gan pọ̀ mo fún yín ní three minutes tí wọ́n máa fi padà bọ́ta tí ẹ bá fọ ogun táyà tó dọ̀tí tó tó kó ẹrọ̀ fọ tí ẹ lè fọ yẹn kẹ́kọ́ ọmọ gbogbo nù kọ́rọ́kọ́rọ́ yẹn kẹ́ fọ́ gbogbo ẹ̀ ẹ máa rí nǹkan tí màá ṣe fún yín. àǹtí ẹ̀wẹ̀ wá ká tó máa tọ́ ọbọ̀ kọ̀rọ̀kọ̀ ń dún ayé ẹ ò kò sọ́sẹ̀ tá a fi fọ̀ mọ́ nílé ẹ mú ten thousand wá ten thousand la máa fi máa rọ̀ṣẹ́ sílé ṣé ẹ mọ̀ ó yá ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe owó ṣe. àyẹ̀ náà mo fi wá gba sálárì ìdí èmi náà lọ́mọ ń lé. ẹ gbà ẹ kọ́ mi lọ ṣẹ́ àìsàn kò sọ́sẹ́ o. olùsírí ipò òdì ìsàlẹ̀ iṣẹ́ ìdí rẹ̀ sí pò láàyè rẹ̀ ó ti bọ́ tán yóò mọ̀ sí wérékèwérékè bí ẹjọ́ ọlọ́bọ̀rọ̀ olóòsì ẹlẹ́yàbí ẹra wọn nígbà. dẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ olóbìnrin aṣáyọ ní o ìgbéraga ẹ ti pọ̀ jù ó máa ṣe pípé òun nìkan lọ́dọ̀ ọ́fíìsì yín lẹ́fun tí ẹ tẹ̀ tí wàá pọ̀ jù kò tẹ̀ wá yé mi gan mọ́ báyìí. ṣeréníkẹ kínní náà ti ń bá fún mi láti bí some days by kí ni kó tó ṣe ṣayọ gangan kí ni problem bọ̀bọ̀ yẹn adé mo ṣe fẹ́ ní pòun ló gbà wá síṣẹ́ amadi ama give command do this do that ah, kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ta ló gbà wá náà. i wonder. who is in this office that that ṣé o family wọn ni because i don't understand. john is john is just. torí wọ chochochochocho tí wàá máa ṣe kiri mo ṣe bá ibo àti wa àti secretary ẹ máa máa ẹ máa máa lanu ẹ máa máa sọ oríṣiríṣi ẹjọ́ ẹ máa máa tójọ́ bó ṣe ẹjọ́ tí ò kàn yín ìwọ abọ́dà ìpè iṣẹ́ ò tiẹ̀ ká ẹ lára rárá mo ti máa ń wù ẹ mo ti máa ń wù ẹ iṣẹ́ ò ká ẹ lára rárá ọ̀rọ̀ yóò kàn mí o. jọ̀wọ́ sọ gbogbo láṣẹ. secretary ṣáà ló ní kí n gbé fàyè fún ẹ ó ní kó ṣẹ́ lórí nísìn nísìn nísìn nísìn ó ń bọ̀ ní ọ́fíìsì láìpẹ́ o ṣùgbọ́n sórí ìwọ mo bá ẹ̀ bọ̀ supervisor supervisor ah, mo ti gbé ṣé wọn ní sáàkì báyìí. bẹ́ẹ̀ni torí mi dé mi ti hàn yóò nílà mo ti dé ogun ẹja mọ lọ sọ́dọ̀ mẹfẹ ṣe kí ló ṣe yẹ. ẹ̀rù bà mí ni kó má lọ fọyọ. bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni kan tí wọ́n ṣe ń ṣe ọ̀wọ́. ṣayọ ìwọ kan rí báyìí láì gba visa. ṣé kò ti máa lọ bíi three or four months tí mo ti ní kókó wá rí mi tó yọjú sí mi. ìwọ àǹtí ẹjọ ẹjọ kí lorúkọ tí. adéṣẹwà lórúkọ mi wà ẹ̀yin gbọ́dọ̀ mojú lọ sọ́jà. wo òun lọ sọ́jà ilé ìkọjá bẹ́ẹ̀ ah, ẹ ẹ wá wò ó bóyá ìtẹ̀tẹ̀ tí wàá gbúyàwó wá níbà bóyá ìyẹn á jẹ́ kẹ́ máa wálé. àǹtí mi àǹtí mi ìdílé sọ náà ẹ understand mi ẹ mọ̀ pé from time to time náà iṣẹ́ èmi fi dá yín lójú wípé ní ìsìn tó ti mú mi wá mọ́ ọ á mọ wá yọjú sí yín lóòrèkóòrè. ah inú mi ò bá dùn inú mi ò bá dùn because kò tiẹ̀ kí wá ó máa ṣe fè ní dọ́là ló máa fi ọ̀la dóni fún mi kò ní yọjú. ẹ mọ rọgà tí mo bá ṣiṣẹ́ ọ̀gá mi wà close from work inú fúnra mi ò lè lọ ẹnu bẹ́ẹ̀ mo tó fà ní kò mi ọmọkùnrin ò tẹ́ dúró sójú kan. Hmm ẹ kúkúrú ìyẹn sọ ẹ ọ̀nà àdá máa bá mi wà pẹ̀lú èmi tí wà náà ẹ àmọ́ ṣá ẹ̀mí ṣẹ́gun ju ẹ̀mí èèyàn lọ kódà tá a bá ṣe ṣiṣẹ́ tán lẹ́nìí ìyẹn ò ní pé ká má tún ṣe lọ́la ẹ kódà gan lẹ́nìí bá bá ṣe ń ṣiṣẹ́ ọ̀hún tán iṣẹ́ mi ṣì máa wà tá a ṣe lè ṣe lẹ́nìí. àǹtí mi mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo. ẹ wá wo ẹ ṣe pápá pa ni ẹ má fi falẹ̀ rárá o ẹ ẹ pápá pápá ni ẹ má jẹ́ ká waste time pápápá bí kẹjẹ ká ṣe náà inú mi ti dùn ọkàn mi ti balẹ̀ ẹ ẹ wá wò ó ṣayọ má tún jẹ. Ah, àǹtí mi bólẹ̀ tún gbọ́rọ̀ lọ yìí náà. Ah, eh, eh, ah, ọmọ kí màá ti bá rí màá sọ. Eh, final bus stop ni mo wà. ọkọ mi ẹ̀fẹ̀ balẹ̀ sí i. mi lọ inú ẹ̀ mọ́ àǹtí mi ẹ̀ nílé. kò sí nǹkan fẹ́ sí ẹ̀ lè rí jẹ́ o. What goes around is surely you far away, away. My heart was beating, bum bum bum bum bum bum. I see you far away, I adjust the bum bum. Bum bum. Make her calm down, make her calm down, make her calm down, make her calm down. I do like you. Make her calm down. Aboki carry me. Aboki carry me. Yeah, my photo, my Mercedes Benz, I know how well you are. What I will do? I want sick for you. One day. Me, I want sick for you. Sing out. She sing out uh, eh, uh, eh, Bricklayer where they were our home. Where they call it Ajani. That one, you don't know what they call us. Simple. You know what samson akɔyie yaro akɔyie yaro akɔyie yaro káàkàrúwò olórí burúkú wo káàkàrúwò tó bá mú mi lẹ́sẹ̀ ní àbò òkèrè ló bá kú àṣẹ ti ẹ̀ ń gbọ́ mi ara yín mu àṣẹ ń kó làbó ara yín abájọ olórí burúkú àbò òkè tí wọ́n dá kí ní abẹ́ rẹ̀ sọ́tọ́ wá ti bọ́ ọ̀rẹ́ni bó ṣe lanú lẹ̀bi ẹnu kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wá mọ̀ rẹ̀ ń gbọ́ òkú gbọ́ kankan kó papò mọ́ kó jo dáadáa kí ló fọ àrẹ́jù tó fọ̀tàn jó. olóhùn pè mí mi ò táwọn lóhùn gbá olóko mi tí mi jẹ lóhùn. èmi sábà gbogbo inú ma sáàpù làwọn. ta ló sọ pé ǹlẹ́ o public toilet. mélòó lára tiẹ̀ mélòó lára tiẹ̀. ta ni ó ta ni ó sọ service lọ́wọ́. shut up your mouth shut up your mouth i go dey catch like rubbish person eh, eh. for this house. bàbá i think say i get something for. Eh? Bafa. Eh, anaconda I dey. Eh, aconda. Anaconda I dey. Anaconda o si. Sanda I dey. Tatariki. Tatariki. Wo mama wo. No ne. Shut up. Shut up. Shut up! Shut up! Shut up! Shut up! Shut up! Calm down. ẹ wò mà níbi tá a bá dé yìí ó ti sú mi ẹ jẹ́ kí ṣayọ̀ kó máa bá tiẹ̀ lọ bóyá kó lọ fẹ́ iṣẹ́ ẹ̀ ẹjọ́ tó ṣóun ló máa kọ́ ṣiṣẹ́ láyé ẹ̀ ni tẹ bá tiẹ̀ pé á ní ẹ iṣẹ́ ni o tẹ bá sọ tẹ́lẹ̀ á ní iṣẹ́ ni ẹjọ́ torí ṣóun ló máa kọ́ ṣiṣẹ́ ni ẹ á ti pè gan fún ṣayọ̀ ńgbà mi ó máa ń diṣẹ́ fún un débi pé ó fẹ́ rí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ kí ni pọ́blẹ̀mù ẹ̀ gan níbi tá a bá dé mi ò ṣe mọ́ kó lọ fẹ́ ṣẹ́ mi ò ṣe ó ti sú mi kí ló dé ẹ wo mo ti ń try fún láti jọjọ mo ti ń ṣe sùúrù àmọ́ tó ń pé mo rí pé ó nífẹ̀ẹ́ yẹn dẹ̀ máa ń bá sọ̀rọ̀ ó máa ń gbọ̀n ló jẹ́ kí n wá kárí kò ń ṣe yẹn ni mo sọ pé mi ní bá anybody sọ̀rọ̀ ẹ̀ mo nítorí pé ọ̀rọ̀ ẹ ti débi báyìí fún mi ó ti fẹ́ pa mí ẹ jẹ́ kó máa lọ jẹ́ kó lọ fẹ́ ṣe ṣóhun nìkan ni kí ló dé kí ló dé lọ́mọ kékeré ara mi ẹ jọ sọ́fọ́ ìbìrì mú pé mi kò ní rọkọ ni àbí mi ò ní rèèyàn bíi ti ṣayọ ni rárá o rárá o. adéṣèwà torí ọlọ́run má bínú o ṣé bó ti wá fẹjọ́ ẹ̀sùn mi wò má bá sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ mi Ah, ẹ ò lè fi ń lẹ̀ ẹ́ ó lè mọ̀ pé ó ní ìfẹ́ o ah, gbogbo ọkùn ọ̀ ni ó máa ń sọ̀rọ̀ ẹ fún mi gbogbo ògbà kún òun nífẹ̀ẹ́. ẹ wo máa tí Ṣayọ̀ bá nífẹ̀ẹ́ mi kò ní máa ṣe ogun bọ́tà ń sọ yìí èmi ò rí ibi téèyàn ti fẹ́ràn ọ̀ṣẹ́ káàtì wá sọ pé bóyá ó ti ló mú ọ àbí bóyá ó ń kóbìnrin àbá ní pé kìdí iṣẹ́ iṣẹ́ tí wọ́n fi ṣẹ́ ṣe ni láì ṣe wọ́káólíìkì bó ti ẹ ti pé láì ṣe ìwọ́káólíìkì ni ó fẹ́ ba yí ara jẹ́ pẹ̀lú iṣẹ́ kí ló dé ṣe fi sùúrù ṣe máa bá ṣayọ sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ ó lè máa gbọ́ mi wò ó fọkàn ẹ̀ balẹ̀ mo ti sọ fún àfiṣe iná ṣá ṣayọ. ọlọ́wàá jẹ́ gbọ́ ọ ọlọ́wàá I'm also Renani sùúrù kọ̀wé ní que tètè sínú kí bá mi sọ fún dáàdì kún tètè dáhùn. mo fún bá wọn sọ pàtó wàá mú sùúrù náà ni. ẹ̀yin ni àwọn èèyàn so tẹ bá kàn sí ọ̀rọ̀ tí màá bá wọn sọ ó máa tètè gbọ́ sí ah madam <laughs> um, actually ọ̀gá ni wọ́n rán mi sí. Um, wọ́n ní kí n ṣàlàyé fún yín pé àwọn fẹ́ travel máa gba ọ́fíìsì lọ sí Abuja mo mọ̀ pé ìsára kan tẹ̀ ti pè yín mm. pé wọ́n sì máa send message sí yín oh, and then mo fẹ́ fi opportunity yìí wá sọ fún yín personally wípé my wedding date has been fixed. Hey, congratulations! thank you, thank you. Wa. <laughs> thank you so much. Wa. Congratulations. Thank you so who is the lucky girl because mo ti realize nǹkan pé mi ò kì í ṣèyàwó yín mọ́ tẹ̀sí máa ń sọ. ah no ìyàwó mi náà ṣì yẹn àmọ́ ṣe wá rí o ẹni tó nílé gangan ẹni tó máa dilé mú tó bá gbọ́ òpó mú lérò ilé gangan òun ló ń bọ̀ sílé báyẹn <laughs> èmi àti ẹ̀ sì jọ wà wá ọ̀rẹ́. <laughs> no no no no mi ò lè ṣe side chick. Ah! <laughs> kò sọ̀rọ̀ side chick ló bẹ̀ wá ọ̀rẹ́ òun ni mo ní kí wàá sọ fún mi wá. yes ma yes ma. àwọn amọ̀jọ dúró. àmì àmì àmì àmì àmì àmì ma ah, àwọn mo ti fẹ́ máa lọ báyìí ma torí mo ṣe ní one or two places tó fẹ́ dé tó máa lọ ẹ wà. thanks for coming. yes ma. all right ma yes. Thank you. So, baby, oh, I'm good, I'm fine. Eh, baby, what are you doing o? ọ̀rẹ́ mi tí wọ́n bí àti múra tán wọn náà là ń expect kó wá pick wa. kẹ́mi jọ tó yọ lọ má bínú èmi àtọ́gá mi wà meeting right now mi dé lè fi wọ́n sílẹ̀. o ṣe kí ni ah no no no no no ṣayọ ṣayọ please please ṣayọ má gbìyànjú wa jù nítorí Ọlọ́run má tún gbọ́rọ̀ ṣe wa pẹ̀lú ọ̀rọ̀ tèmi àti ń sọ yìí. mo mọ̀ mo mọ̀. o ò lè ráyè. jọ tó yọ lọ sí i will join you once we are done. ọ̀pọ̀ ojú ọ̀pọ̀ wọ́n náà ló sọ pé o fẹ́ gbé mi jáde lẹ́ni pé kí n invite ọ̀rẹ́ mi wá pé o jọ fẹ́ gbé wa jáde ṣé o pé òun disgrace mi lélẹ̀ reverendment wo ló ń fún mi lójú ọ̀rẹ́ mi kó kó dáná o bébí o oh gosh o ò lè wá lóun sọ fún mi má bẹ̀ mí please mi ìfẹ́ bẹ́ẹ̀ ṣayọ̀ please tó bá dé àwọn máa sọ̀rọ̀ wa mi fẹ́ bẹ́ẹ̀ jọ. kó rí mi báyìí ṣàrùn ní iṣẹ́ òtún lè jẹ́ kó ń wá. kò lè ráyè orí ẹ á pé kí ni mo sọ fún ẹ orí ẹ yẹn wàláhì á pé ojú ẹ̀ ò ta mí lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ yìí iṣẹ́ iṣẹ́ ní gbogbo gbà ẹ̀rín ò pa mí òun láwó dẹ́dẹ́ la kò dúdú yìí so gbogbo ìmúra yìí for today ni so kò máa waste just like that kò má bẹ̀rẹ̀ <laughs> mo mo understand iṣẹ́ ọ̀gá yẹn àfi sùúrù ṣàmà wọ́n ni màá bẹ̀ kó ṣàmà bẹ̀rẹ̀ ah, ah, please. Ah, àmì òun ṣe mí orí tí mò ń wù ẹ́ ṣọlá ọkùnrin tó ń wò yìí ọ̀rọ̀ wọn ṣe gbójú bọ̀rọ̀ o ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wọn ṣe gbójú bọ̀rọ̀ o kò já rẹ o pé bá a ṣe máa wí tó máa káwọ́ gbéra nìyẹn lẹ́ẹ̀mẹwàá ọlọ́run ní jẹ́ kó kó tó yí ẹ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ jù lọ kí nílé o kódà máa fẹ́ wáìn máa fẹ́ ní wáìn tó máa wọ̀. mi lè gbẹ fún ẹ. gbẹ fún mi. mi lè gbẹ fún ẹ. my sweat is in there. no. àágùn mi wà bẹ́ẹ̀. irọ́ o ní gbẹ fún mi. kò sí wàhálà tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn tó bá gbẹ fún mi lẹ́rọ̀ wàá gbé fún mi ní líle. wọ́n kọ́ lọ. gbàgbé ah! Ah! gbàgbé gbàgbé gbàgbé. aláyẹ̀wò àtẹ́rùbù kan tó jẹ́ kí n jágbe lójú oorun. What is it? èmi pẹ̀lú ṣayọ̀ à ń struggle fún nǹkan kan ṣáá bó ṣe ń fa lèmi náà ń fà bó ṣe ń fa lèmi náà ṣe ń fà á. Oh terrible! gan-an gan-an tẹ̀ ni. ṣayọ ẹ rà sàn. ẹ o máa sọ pé lóòótọ́ ni fóònù ẹ kú mọ́ wọ́n ti gbé mo ṣá mo rí ẹ kó send message sí mi o kò kọ́ success síbẹ̀ mo ní what is it kí ni nǹkan tó rí lè ṣẹlẹ̀ gangan mo dẹ̀ retí pé kò kàn tiẹ̀ dá mi lóhùn o ò dẹ̀ dá mi sí fóònù ẹ kú ni ẹ mo wò ó láti lọ fún kú ọ̀gá congratulations sir contract yẹn ti bọ̀ sí. really? yes. wow! <laughs> Congratulations. I trust you. Wow. Fantastic. So nǹkan tí àkànmá ní láti ṣe ní sí. Okay. Ṣé rántí pípa document tí wọ́n fún ní earlier this year? No like around February. Bẹ́ẹ̀ni sir. February seventeen. Yes sir. Yeah. So document ìwúlẹ̀ ẹ̀kọ́ máa pen signature yín. Ìyẹn ò ń problem. Kò sí lọ́fíìsì àbí? No no no. Ibo ló wà? Ọwọ́ yín ló wà ẹ̀ sọ pé wà Really? Yes sir. Ṣé kò sí office. ni? mo ń wo bí ọ́fíìsì ó ma wà nínú mọ́tò no kò lè sínú yes yes ó ma wà ní sọ́ọ̀dì ìdílé ó ma wà ní sọ́ọ̀dì no sáìnì àbí ok èwo ni tẹ́lẹ̀ ṣé na àwọn normal ones ẹni ó lélẹ̀ follow me follow me follow me pẹ̀lẹ́ ẹ bá mi wọ́n tẹ̀lé mi ní mo ti mo ti kọ́ ni wọ́n máa ní ìkọ̀ọ̀kan sí àbí okùn mi tàbí ní sáńtà o ṣé àìṣẹ́wé òkú the first problem for my hand. Wọlé díẹ̀díẹ̀ wọlé díẹ̀díẹ̀. Yíyá wọ́n sẹ́ o yíyá wọ́n the first wahala for my head every time. Àwọn olùkọ́ tó ga. sẹ́ni lè wá ọ̀gá wẹ́gbọ̀ ọ̀gá. pẹ̀lẹ́ o n kò sí wàhálà báàbù wa wọ́n fi wá tiẹ̀. má pẹ́ kó tó débi iṣẹ́ lọ́la o by seven thirty kó ti dé ká lè tètè ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe yẹn ok yes, sir. good night. good night sir. ọ̀gá hmm? àwọn ìṣirò sorry i wan tell you something wey um, happen to you sir. no uh, it's late already please let's talk tomorrow. danla oga na my friend lukman i come tell me something for here i come say i go tell my oga pata pata i tell me say i wan dey sell suya for gate here i come say i go tell my oga say no be me be oga so i go tell my oga lukman i go dey one side me I go dey do security for one side. Suya for one side, security for, for one, one side. side yeah. Outside my gate here, yeah, right? Exactly, Oga. In, in my own in my own building. Eh. With my uniform. No, me I, I you, go you go remove your uniform or you go sew another one for yourself. No, Oga. No. Okay. No problem. It's a very good idea. <laughs> now go there again. And that is why you are here because yeah. I think you have brain. <laughs> I think you can reason very well. That is why you are here. You know this street very well. I will lie. Well, well. There is one white building before the junction. Epo. That big building like this one. Eh, Baba Kabiru house ne? Oh, Baba Kabiru house. Eh. eh. Oh, fantastic. Eh. I will ask Baba Kabiru house if he can create one space for you in front of his gate. So you and your friend you will be selling your suya there. Ah. But as for me, hey. Eh, eh. starting from next week Monday, you are not working here again. No, no, no, no, okay? No, no, okay. sir. I don't like suya. So, and if you are selling suya here, hey. Eh. I might be, you know, tempted to heat out of your suya. Eh, oh, okay. So I will send you out of this building. Oga, wallahi. So you go and be selling suya there. Wallahi, I go tell Lukman say make I no come here again. Wallahi, na this my friend. Ìwọ gate man fẹ́ máa ta suya. No be me, na Lukman my friend, Oga. Ṣé no be you say make I take my own. Ebe tẹ́lẹ̀ sọ́lá mo ní wà kọ́bọ̀rọ̀ kọ́ àmọ́. Nǹkan tó ti ẹ̀ burú ju ẹ̀ mọ̀ nǹkan kúrò tí ọ̀gá ò lè jẹ́ kẹ́ máa gbé mọ́tò lọ ilẹ̀ ò ní pẹ́ ní oṣù seven o'clock ẹ máa ètè ìdè láàárọ̀. Um, ẹ má wọrí màá get bike níta tó máa gbé mi délé. ẹ lè dá padà tó bá ṣe ibi tẹ́ ẹ ti mú ẹ lè rí báìkì ń sin òru ti ru ṣé lè rí pòlù ti ru ni. àti pé èèyàn gíga ni yín ló èèyàn gíga máa ń rìnrìn ìgbà mélòó tó máa rìn láti báìkì máa délé ẹ ti kúrú ẹ máa padà sí normal. Um, abeg come open gate for me make i dey go. no problem you know say na you i tell me say make i go tell oga dat thing say go allow me make i come dey say suya there wetin you wan make i tell lookman now. ẹni answer me jare come open gate for me now. i push you go meet oga finish come open gate for me jare. Akuri Awusa lele. Shut up your mouth, shut up your mouth. Answer me now, our time don go. How many oga dey for dis house sef? No vex, I know say you be my friend. Wala, Oga. Shut up your mouth, go there. Shut up your mouth. I know what I go do for you. I know what I go do. I go report you for Mabano network. E be like say that one I dey I, get understanding well well pass you. Uh, I go dey do rubbish for this. I'll push person for fire. I go carry on come back. I tell me say make I go meet my oga. I know people frustrate make I dey beg my oga follow me. Kò sí wàhálà. Ṣé bí ìyẹn ò nínú network? Ó gbọ́ network àbí? Àmọ́ ẹjọ́ máa dé Kánò ni mo rò pé shege boy i come be like say make i coach you make i give you give look man make i dey take am this way. you don share give you white and black television tí o là ń tẹ́lẹ̀. shut up your mouth shut up your mouth shut up your mouth alẹ́ orí burúkú ni ẹ. olórí burúkú ni ẹ ti alẹ́ orí burúkú yá o. ó ní gbogbo àwọn haúsá ẹbí ẹ. alẹ́ orí burúkú. wọn ti ní ẹ má dà màálù mo fẹ́ bá yí ọ̀gá jẹ́ bí tiẹ̀ ṣe bàjẹ́. the boy you make i go outside this gate i go like you there I go tell my oga say somebody I don kidnap you for town. Ma kidnap you. Àlórí burúkú. Olórí burúkú la kọ bí yẹ. If the boy you touch my body. Ṣé dem. Ọ̀rọ̀ kankan ni mò ń sọ bẹ́ẹ̀ kó kẹ́ ẹ lára kí ló ṣẹlẹ̀? I don't. you wan make my oga sack me? Nígbà tó o wo. I wan make my oga sack me ne. Ṣé o wá fẹ́ pa mí ni? I wan I wan make my oga sack me. Ṣé o fẹ́ pa mí ni? iṣẹ́ wo ló gbà kó tó bá yẹ. má pè bébì o ó kọ bébì má pè bébì ó dé ṣe àní ó dé ṣe àní ṣayọ ó ń ṣe à ń ṣe à wọ́n wọ́n táì wọ́n táì wọ́n fúnra ẹ̀ wọ́n táì wọ́n táì tó ṣe wọlé after eleven by this time ó ṣe wọlé bàbá iṣẹ́ wo ló gbà tó lè tó báyìí èmi nǹkan mo wà nulẹ̀ mo dáná tó mi ò lè jẹun mo jókòó pọ̀ ọkọ mi máa tó dé ọkọ mi máa tó dé ká lè jọ jẹun òun sọ pé bébì ó kọ́ mi bébì. sacrifice mo gbọ́dọ̀ sacrifice náà kó tó lè di wípé òun fúnra rẹ̀ lè dá wa wọ́n ń sin mi right now yes because very soon èmi náà máa dọ̀gá mi do you understand so mo ìgbà díẹ̀ náà. ṣọ́ọ̀gá ẹ fẹ́ pa ẹ́ fún mi ni ìgbà tó gẹ̀ bá lu ẹ̀ yọ èwo lèmi fẹ́ èwo lèmi fẹ́ dé bá o because I don't understand ọ̀gá ọ̀gá ọ̀gá ń bọ̀ ló ń pọnrọṣẹ́ o kí ló dé. kan máa ń dá wà nù létí ah, baby baby o yẹ kó understand. mo dẹ̀ ti ní ìsẹ̀ ah! Okay, okay, okay then. Shower, to the set table. Yes, yes. Congratulations, sir. Congratulations. What do you expect pé kí send the mail sí wa? Mo ti retí call látọ̀dọ̀ Mr. Richard. Kò sí kankan tí mo rí bẹ̀. Àmọ́ ní alẹ́ àná báyìí tí mo lè rí pé wọ́n ti pè mí, wọ́n ti send mail sí mi, owó ni mo bínú mi ṣe dùn tó. In fact, àyà mi òkè báyìí ló wà ẹ̀rù bà mí seriously immediately tí mo rí méèlì ẹ̀ báyìí mo ní ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. <laughs> congratulations sir. congratulations to you too. Ah. i'm so so so happy. ọlọ́run o lè mọ̀ ẹ́ pé pẹ̀lú bó ṣe wà ń sẹ́yìn gbogbo àwọn preparation and all those things tí a bá máa ṣe ká tètè ṣe é sí nítorí à ń lọ sí Dubai Dubai ni gbogbo nǹkan tá a fẹ́ ra gbogbo nǹkan tá a fẹ́ ṣe Dubai ló wà àdéhùn láti tètè mọ bá a ṣe máa tètè kúrò níbí láti lè lọ láti lè lọ ṣe. ẹ ń sùn sá bí ìgbà wo ni a máa fíìsì triple ic. ayábẹ́lẹ̀ obìnrin ni wọ́n ti send the mobilization fee sí mi wọ́n ti mobilize wa already so i need láti waste time rárá ẹ so how soon ṣé ah, very very. very very soon ni. mo lọ ti mobilize wọ́n tún béèrè pé how soon how soon báwo Are you for this time à ń Want to pay pé agent tó máa tickets now details ẹ wà nínú company already want to send the sí one. àti àwọn ohun tá a jọ Want to send the details ẹ̀ sí agent lọ́wọ́ kan wọ́n máa send fisa eh, eh, eh, ẹ̀ sí inú mail ẹ̀. ṣé She ti gbàgbé ni. wedding yìí sá ta ló fẹ́ ṣe wedding èmi ni wedding mi ó ti dé tán. Oh! Oh! mo ṣàwọn pé kinní kan wà tí mi ò rán pọ̀ mo ṣàfẹ́ rántí nǹkan kan nípa ẹ̀ ẹ̀rù bá mi ní àmọ́ mi ò ti dàgbà tó bẹ́ẹ̀ dáde òyìn dàgbà tó bẹ́ẹ̀ mo ṣàwọn pé o fẹ́ ṣe nǹkan kan. Eh, wedding ni ẹ eh, eh. ẹ ìgbà wo ló fẹ́ ṣe yẹn. in three weeks time. àti tí màá wà ní Dubai ah, kí ni wàá ṣe yẹn o. Ah, mo fún ara ẹ mọ̀ pé important ni mẹ́tẹ̀ẹ̀ta fi lọ ṣe ní Dubai. ó mọ̀ ṣé ó mọ̀. ń mọ̀ sá. ẹ wọ ẹ àwọn ọ̀nà tó ti sún àti máa fẹ́ máa béèrè tí màá fẹ́ máa ṣe lọ́n tó jẹ́ pé wọ́n lọ́wọ́ máa dáhùn. ṣó mọ̀ ṣó mọ̀ ṣó mọ̀ ṣé ká dá owó padà ni rárá rárá ló máa fẹ́ sọ àbí sọ pé rárá Eh, eh. sọ pé rárá náà. Ah, sà rárá. kí ló rò pa máa ṣe o tí mo wá rò pé a lè ṣe lélẹ̀ sórí registry lè máa ṣe for now a máa postpone gbogbo àwọn nǹkan tó kù ní gbogbo àwọn celebration and everything we still going to do i will hand over everything àti gbogbo sìn gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi èmi ni màá ṣe So, ti a máa postpone wedding yẹn gangan ni tá a bá dé just name it ibi tó bá fẹ́ ká ti ṣe <laughs> máa fà á ní ọ̀gá. yes àwọn tá a ti sọ fún owó tá a ti ná àwọn aṣọ àwọn tó ti raṣọ gbogbo wọn kọ kí la fẹ́ sọ fún wọn. ọmọ kéwé ọmọdé ni ẹ wọn kò ṣeré ah no no no no àwa la ti ṣeré gbogbo àwọn tó ń pè gbogbo àwọn tó ti ra wọn fẹ́ wá jẹun wọn ò ní nǹkan kan tó máa fún ẹ kò sí nǹkan kan tí wọ́n fẹ́ fún ẹ òye ẹ ló máa fún ẹ lówó ó tún sọ pé mo fẹ́ kí n wo àtìyàwó ẹ̀ kẹ́ tẹ̀lé mi lọ sí Dubai kí n lọ ṣe registry fún yín ó mọ ẹni tí ẹ máa cost mi ni mo tún sọ fún ẹ pé tá a bá padà dé èmi ni màá tẹ̀kẹ̀ ọ̀rọ̀ wedding ó mọ ẹni tí ẹ náà máa cost mi ni jẹ́ ká lọ ṣiṣẹ́ tá a fẹ́ ṣe náà ah tó bá sọ fún ìyàwó ẹ̀ wípé mo sọ wípé kẹ́ wá lọ ṣe wedding àmì registry yìí ní Dubai inú ìyàwó ẹ̀ máa dùn ó máa ní oh baby ó máa so mọ́ ẹ̀ ìwọ sọ fún o parí kó máa so mọ́ ẹ̀ ni ṣé ti yẹ ok mi mọ ọkọ tó èèyàn rò mi mọ tó èèyàn rò sanjọ máa bọ̀ ń bí mo ti bá ṣayọ̀ sọ ti agree pé òun lọ sí Dubai bẹ́ẹ̀ ni èmi àti ẹ̀gbọ́n ti débẹ̀ ní ó kọ̀la. ọjọ́ me ló fẹ́ lò gbà ẹ́. mi ti lè precisely but we must ṣe ń because we have a lot of meetings outlined so maybe two to three weeks. Ah, ah kí you? ń sọ jáde lẹ́nu kò yé mi ṣé ẹ̀kọ́ tó ń sọ òye wọ̀ fúnra rẹ̀ ni ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé òun mọ̀ ọ̀kan tó wà ah, ń i plan wedding wa lọ́wọ́ méjì bá kò three weeks rẹ̀ sọ pé tó ń travel dẹ̀ mùgbà tó máa dé nǹkan kan kò yí ẹ tó bá jẹ́ pé ó yẹ òní máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. èmi ni mo wà charge contract. and so. and bí mo ṣe sọ fún ẹ kò sẹ́ni bọ̀dì tó lè bá wọn dín yàtọ̀ sí mi so i have to travel ọ̀gá mi tiẹ̀ ti sọ fún mi ni wípé èmi gangan ni máa head the um, team tó máa lọ. wo wo wo wo um, um, ṣọkùnrin ọ̀rá ń bẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀ sọ̀rọ̀ ń sìn ó dẹ̀ tún sọ̀rọ̀ yẹn ló dẹ̀ ń dùn lẹ́nu ẹ̀ àbúkú ló ń ṣe é náà ṣayọ̀ and plan wedding gbogbo ayé tí mo pa fẹ́ ṣe wedding ṣe eh, ok kí ló fẹ́ jẹ́ kí n lọ padà lọ sọ fún parent mi pé ọ̀gá ọ̀gá ẹni tí mò ń fẹ́ o ó sọ pé a lè ṣe wedding mọ́ àbí kì í ṣe máa pe àwọn ọ̀rẹ́ mi gbogbo àwọn èrò tá a ti pè káṣẹ́ lọ́ọ́ máa sọ fún wọn a ṣe wedding mọ́ ó dẹ̀ ń sọ dẹ̀ ó rí bọ̀kan létí mi ṣé wo gan ọ̀dà ó ó gbọ́ tó ń sọ jáde lẹ́nu mhm. rẹ̀. gbogbo shoes earrings àwọn jewelry stone rà expensive stuff mm-hmm. ṣe ìmọ̀ ti rí mm-hmm. ṣe ìbàdàn tún click bó ṣe parí ìjọba máa fi parí ẹ̀ èmi ni mo mọ iye tó máa bọ̀ sí. eye kí ló fẹ́ bọ́ sí ẹ lọ́wọ́ gan-an ṣé ọ̀gá èèyàn ò kó fẹ́ ṣe wedding ni. níbo tó mọ pọ́ ọ̀gá mi yìí náà ló ń fún wa lówó tá a fẹ́ fi gbà họ. ó kí ló ṣẹlẹ̀ gangan náà ọ̀gá ọ̀gá ọ̀gá all the time. wà láì e e mi ò lè gbà ò tẹ̀lé lọ lọ sọ fọ́ gẹ́ ẹ pé ìyàwó ẹ ò gbà pé ò tẹ̀lé lọ kò dúró ẹ̀ fún mi mímú. pẹ̀lú àwọn ọmọ tó mọ mi lè gbọ́ mi lè ọ̀ fẹ́ mi lè gbọ́ mo ní ọ̀lẹ́ láti kankan mo ní mi ò gbà ṣé kan mi wọn bẹ́ẹ̀ ni ló tún bá jẹ́ pé mi ò gbà. Kẹ́mi iṣẹ́ yìí ni mo ti ń rówó ta fi jẹun Kẹ́mi Kẹ́mi. dey wait ní your wedding as in ọ̀rọ̀ ayé mm. ah, máa gbà ah omo. tó ba ma, wọn plans tó ti wà nílẹ̀ níjọ́ wedding oh forget ah, ṣé wọ́n tó tiẹ̀ mọ̀ kankan hmm. ó yẹ kó jẹ́rẹ̀ẹ́ nítorí. mo mọ̀ ọ̀pọ̀ rẹ mi mo ko pé plan fún mi gidi gan mo mọ̀ pé tí ń ṣe fẹ́fẹ́ rẹ̀ ti pé sẹ́ ọ̀rẹ́ yín máa gbà àmọ́ àṣẹ náà ní lágbára ọlọ́run àwọn déètì yẹn àti sùn àti sùn déètì yẹn síwájú. repeat ẹ kí n ọkọ mi ò sí nílé. aláyé jẹ́ kí n gbé wọn jàre ọkọ ẹ̀ ò sí nílé ẹ wá sún déètì síwájú ṣé o ń ṣèyàwó lẹ́ẹ̀mejì ni ọ̀rẹ́ mi n ń ṣèyàwó lẹ́ẹ̀mejì ọ̀rẹ́ mi jára ẹ jára ẹ kó ló nọmba sísì ẹ kò sí ọkùnrin kankan tà mọ́ má jẹ́ kí bọ́bá ìdọ́gbọ́n jẹ́ jù sílẹ̀ o. ìrọ̀nà business trip ló ń bá travel ohun àtọ̀kẹ́ lójó travel. o ò ṣe ń gbé gbogbo ẹnu sọ̀hún gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọkọ ọkùnrin ni lọ́ọ́ ra mú tẹ́ńbẹ́lẹ́kú bẹ̀yẹ ọkùnrin ẹ́ ọ̀rẹ́ mi jára ẹ tètè ṣọ́gẹ́dẹ̀ tó bú yìí tó bá ń gbọ́ grab your copy now tètè grab ẹ o torí kò sí ọkùnrin aláyẹrẹ kankan ta o ṣọwárí wedding eléyìí a máa ṣe ni because tó bá mú àwọn bloggers tí mi ti ràrí ìjìnlẹ̀ fún jọ́yẹ ọ̀rẹ́ mi wà lẹ́yìn mi lè wait mi lè fún ẹ lófo ní jọ́yẹ ah, pẹ́pẹ́yẹ máa pọn mu ẹ oríwo dídí ọ̀rẹ́ mi. Ah. mo ti gbọ́ ọ̀rẹ́ pé gbogbo ẹ̀ la máa ṣe lágbára ọlọ́run ní déètì mi ìta fẹ́ mú lórúkọ ti jésù tí ò dẹ̀ ní yẹ. a ní òun fi déètì tẹ̀ ń yẹ sílẹ̀ kí àjẹ máa gbọ́ pé ń yẹ déètì. ó dà kíkọ́ mẹ́nu kún bẹ́ẹ̀. tó gírí ò bá lana aláǹgbọ̀n ìwọ bẹ́ẹ̀ o. mo ti gbọ́ ẹ̀ báwo ni gbogbo àwọn aṣọ tẹ mú yẹn. ó yẹ kó jẹ́rẹ̀ẹ́ tó nínà àwọn ọ̀rẹ́ wa tó kù wọ́n ti ń dáwó lẹ̀ ní one by one àmì ilé fún ẹ ló fún ọ̀rẹ́ mi ìjọ <laughs> yẹn máa dùn máa láàrin mẹ́ẹ̀ẹ́nà àmì ọlọ́run jẹ̀ ní ìyẹ̀fun wa. Mr. Ṣayọ̀ ah ẹ mọ bínú mi ṣe dùn tó mm-hmm. bí ọkọ mi ṣe máa ń sọ ń pa yín mm-hmm. you're so hard working One. dedicated Two. Ah, ah, trustworthy Three. Ah, I'm, I'm really happy for you eh, I'm very very happy for you oh my sister mm. you're so lucky to have him as your future husband mm-hmm. you won't have any problem with him. Oh. exactly. Eh? fúnra rẹ̀ kò mọ bébì mi àbò mọ ọ̀gá ẹ̀ ọmọ bébì mi sọ bó bá ṣe bí mo ṣe máa sọ bí mo ṣe ń ròyìn yín nílé mi wọn lè gbọ́ tí wọ́n sọ ẹ̀ wọ́n mo gbádùn ọkọ ẹ ní Dubai mo rí lè gbádùn ẹ gan toró ṣe dáadáa hmm. ohun tó wá tó wá ṣe dáadáa yẹn anytime tí bá dé inú rúùmù ọkọ ẹ báyìí mo máa bá òun àti láptọ̀pù rẹ yàrá ọkọ ò kì í gbóná a máa wọn mọ míì tá a máa mú táàbù bẹ́ẹ̀ rúùmù wọn máa gbóná ni kí ló ń jẹ́ kó gbóná obìnrin ni ọkọ ẹ̀ ò ń ṣe ṣìnà kò sóbìnrin kankan nínú rúùmù ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ló máa ń jẹ tí bá wọnú rúùmù mi o bébì mi o bébì mi o jọ rúùmù tèmi náà gbóná káàkiri nọ nọ nọ. congratulations ẹ eh? congratulations ẹ a ti padà dé sí owó ti dé sí nípa wedding yìí tí adọ́gbọ́n shift sí iwájú àbí ẹ̀ta shift date ẹ̀ ta kan move ẹ̀ díẹ̀ síwájú so a ready láti ṣe wedding yìí yẹn báyìí in a big form oh, àbí kí ni plan wa ṣe bí plan wa náà oh mi ò mind gbogbo profit mi lórí business ta ṣe mm. mo lè ná lórí wedding. ìbọn ẹgbẹ́ ká ṣe. Ah, Miami nǹkan àbí ó kàn ń bèbè bèsì ká lò. ẹ̀yin náà lè ń kọ̀tró wa ibi tẹ́ bá darí wá sí lọ́mọ lọ. èmi ni mò ń kọ̀tró yìí. bẹ́ẹ̀ni sá. Ah, no no no no no tí ìwọ bá lè sọ eléyìí <laughs> sí ọ̀gá ọkọ ẹ ó dà bẹ́ẹ̀ máa kọ̀tró yín pẹ́ lágbára ọlọ́run ẹjẹ lọ miami ẹjẹ lọ miami ló pọ̀ bẹ́ẹ̀. lágbára ọlọ fún ìlọsíwájú tó pọ̀ fún ìbùkún tó pọ̀ fún ìgbéga tó pọ̀ lágbára Ọlọ́run àṣẹ tó jù báyìí lọ thank you so much. yahin yahin yahin yahin ni. ẹ gbà mí wẹ yọ ọdún mi wẹ. ah subhanallah ya ah. allah la ilaha open saloon ba calm down calm down uh, calm down ah. la ilaha illallah muhammad ey mu okay. Wait, wait, wait, kadang kadang. Ah, kadang kadang. Ah. No! Ah. Go fast. Wait, wait, wait. Uh, go here. Wait. Uh, go here. No, wait, wait ẹ kò yí ẹ kò yí ẹ ó ní Ronaldo ó ní Roberto ó ní Samson sí àṣìṣe. wàlá if I pass this place I go give you advice. you know. Uh, abeg where person wey get dis house. my oga. Yeah, we oga. na my oga i dey find i go climb this place i go jump uh, inside. kò délẹ̀ yìí kò lè yí ẹ. hey you see as this house fine. Hey. you see am as e tall reach. Hey. look am as e fine so. na so e go come down. Hey, I don't understand that why they talk Uma. Ah. Make I come see where I. Okay. Uh. Now pass that place. Ah, uh, no wahala, no wahala. Mama no network. Yawa. Eh, you no no no. I dey hear my noise. Mo go kesi. Kí ló ṣẹlẹ̀ ṣé o ti ń wo wèrè? Pastor, pastor, àbí what I call your name? Make I let me talk. Kí ló Ah, á da fún yín wa. <laughs> Ẹ wo ilé kò délẹ̀ kò yé kò yé kò yé. Yẹ́sà jọ ẹ́ àdádì ah, ò sí around kí ló ṣẹlẹ̀. ó kí wọn sí around <laughs> gbọ́ ohùn àwọn áńgẹ́lì tó ń kọrin. ẹ mọ sùn mọ́ mi jà ẹ sọ fẹsẹ̀ yóò tàbí àbí. yes sir ẹ wo ilé yìí ẹ eh. wò mí ẹ wo ilé yìí ẹ wò mí bílẹ̀ bó ṣe lẹ́wà tó bó ṣe fáyìn tó bó ṣe ga tó yẹn sàn eh. láàárín oṣù mẹ́ta eh. <laughs> yóò wà lẹ̀. ilé yìí yóò wà lẹ̀ ṣé ẹ gbọ́ nǹkan lánìí. wait wait e get one thing where i happen this morning eh. when this guy i come inside i don't know wetin happen as you be time na him make me i won't talk my own Okay. as he enter me i dey out for inside i dey pray because i dey hear gong gong gong gong gong gong gong for gate i come run i do asalamu alaikum asalamu alaikum asalamu alaikum i run come outside i come meet her i come meet her say na i come climb this place hey? i wan eh? jump inside this place na i say layi layi. pastor kò lè so where i go talk pásítọ̀ kò lè dé èmi jẹ́ ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀yìn ọlọ́run ni mí ẹ̀yìn ọlọ́run ni mí ẹni ọ̀wọ̀dẹ̀ ni mí ẹni àkùrẹ́ ni mí ọjọ́ mẹ́ta hello ló rán mi níṣẹ́ o ọlọ́run kọ́ wọn rẹ̀ rẹ̀ ni. àyàwó alẹ́ orí bàbá mi tẹ̀síwájú wẹ̀rẹ̀ wọlé àtẹ̀síwájú wẹ̀rẹ̀ wọlé àtẹ̀síwájú wẹ̀rẹ̀ wọlé. ẹ̀yọ́ náà yẹ wà. ẹ̀yọ́ náà yẹ wà. ẹ̀yọ́ náà yẹ wà.

na like this I challenge. ṣé you lè wà mọ́ra rẹ̀ kálọ́ rẹ̀. ọlọ́run mi. ṣayọ ṣayọ ṣé o ti wá báyìí jẹ báyìí. kò sì yé ọ ọmọ bó ti rìn ẹni ọ ya wèrè ńkọ́. Mm bẹ́ẹ̀ ni kò yé ọ kò yé ọ náà tá ń yà wèrè ta ni ẹ dájú pọ̀ ó sì ní kò yé ọ ọ sì ní kòríta kò yé ọ ńlọ wàyí bí ọba tún yé ọ ńkọ́ ẹ̀yin èèyàn burú o ohun tí ọwọ́ yín ò tó ẹ mọ̀ wá gọ̀gọ̀ láti fà á àbọ̀ abá ni <laughs> ohun tí àwọn bá ṣe é lẹ̀ ó ń bọ̀ abá lálátóró òkè ilẹ̀ náà ní padà bọ̀ ẹ dájú pọ̀ kí ọ wá fẹ́ kí mi ò ṣe níbi tí ọba àdé yìí ẹ mo béèrè. ẹ ṣàlùwọ̀n wọ́n wò mí báyìí ẹ jọ̀ọ́ ọ̀nà àbáyọ kan ṣo tó kù rèé ẹni ó kú ti kú èèyàn ti kú àmọ́ ẹni ó sì wà àwárí lọ́ọ́ wà hmm, ẹni tó ya wèrè ọ wárí ojú yín yóò ṣe mẹ́rin báyìí ojú yín bá ti ṣe mẹ́rin ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. bàbá wèrè lẹ́ ń sọ̀rọ̀ nípa èyí. asínwó imú òun. bó mo fẹ́ wá sí. Ah, gbéṣẹ́ fún mi kí n bọ́ ọ wá.

pàdé ẹ ní Chicago. ó ti gùn bí wàhálà lọ́tún lọ́sì olúwa ẹ̀ tó wá ń ro dé sí airport ta fi kúrò ní airport ta fi dé sílé ẹ tẹ dìmẹ̀ fit láti pè rárá it's not nice. Uh má bínú mi ṣáà sọ fún ẹ fóònù mi wà lókè mi ń ṣáàjẹ àtàárọ̀ ni fóònù mi ti kú ẹ jọ má bínú náà ẹ má bínú jọ. ti rí ìbàjẹ́ tí mò sọ ọmọ ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ ó sọ fún ẹ pé mommy is not making sense now mọ́ra wo ló kù lára ẹ̀ discipline wo ló wà lára ẹ̀ so o dẹ̀ fẹ́ kí n lajú sílẹ̀ kí n dẹ̀ máa wọ àwọn ọmọ ẹ̀ ní abroad kan wà ń bẹ̀ síbẹ̀ àbí àbọ̀ abálọ̀rọ̀ yẹn ṣáyọ̀ thank you so much mo really appreciate ẹ̀ gan lílọ bíbọ̀ ẹ̀ inú mi máa ń dùn gan gbogbo nǹkan tó ń ṣe ìwà kéré ẹ̀ o seriously wàá kéré kò sí ìtì mi rí mẹ́ ok ọ̀ṣẹ́. Okay? n bá ti ní kó máa lọ sílé o mọ̀ pé one or two things wà tèmi àti ẹ̀yìn jọ fẹ́ ṣe kí ló dé tí wọ́n fi sọ pé bóyá dẹ̀ ń parọ́ ọmọ yín ni pé sọ pé ẹ fẹ́ wá sí nàìjíríà mọ́. dad sorry Canada is okay for us and sherry believe tèmi dẹ̀ ni pé mi ì fẹ́ náírà that is why àti mi pé káwọn wà ní Canada kẹ́yìn máa wà ní nàìjíríà kẹ́yìn máa ṣe mí that is why Canada is okay. nítorí pé o ò fẹ́ ná náírà ló ṣe fẹ́ wá sí country yìí kí lèmi fi tó ẹ dàgbà ẹ o lọ sí Canada kò tí ì tọdún mẹ́ta o ní mi ò fẹ́ ná náírà ìsọ̀rọ̀ sí ẹ̀yìn ńkọ́ bó ṣe ń sọ̀rọ̀ jáde kí ló ń sọ jáde ṣé náírà ló ń sọ àbí dọ́là dáàdì mo ní kẹ́yìnkẹ́yìn máa wà bí káwa máa sọ ṣọ̀hún pẹ̀lú bó ṣe sọ ṣé wọ́n ń sọ̀rọ̀ mẹ́ onírànù rádaràda òun ò fẹ́ ná náírà. <laughs> ẹ̀mí dáàdì life over there is so so sweet èmi tiẹ̀. ọ̀yẹ́ lòdò kí ni kókó nǹkan tí mo ń ṣe fún yín kí ni purpose pé mo ń sáré sọ́tún sósì káàkiri gbogbo àwọn plans tí mo ní nílẹ̀ fún yín ìgbà wo lẹ fẹ́ àṣewẹ̀ gbogbo àwọn plans tí mo ti ní sílẹ̀ fún yín ìgbà wo lẹ fẹ́ execute gbogbo àwọn nǹkan tí mo ti ń ṣe lọ́tún lọ́sìn láti lè jẹ́ kẹ́ ga ìgbà wo lẹ fẹ́ kó yọ ẹ lọ jókòó sọ̀ọ̀nù Canada tẹ̀yìn sọ pé wà yẹn ṣó jẹ́lu bàbá mi ni àbó jẹ́lu tèmi ibi ilẹ̀ ti máa ṣoríire gbogbo nǹkan tí mo ní ìparapata ẹ̀yin lẹ ní ẹ ò ní ṣẹrú wọ́n máa ma sìn yín ni ẹ̀yin ò lè sìn yàn àbẹ́fẹ́ wà níbì kankan máa rán yín lọ rán yín bọ̀ káàkiri no orí ni yín ẹ̀ lè dìrù wọ́n dá yín ní ìdá orí ni kì í ṣèdá èrò èmi ti ṣiṣẹ́ sílẹ̀ fún yín tí yín ni pé wá jẹ́ so you are not going back to Canada ẹ ti wà nílé láti handle gbogbo businesses rẹ nítorí orí ilẹ̀ jẹ́ ẹ kì í ṣe èrò so ipẹ̀ ń padà sọ̀rọ̀ yẹn mo mọ̀ mọ̀ tàn yín wá ni o you are not going back at all ẹ padà mọ́ ibi tẹ́ máa wà rèé and that is it. Brother, go upstairs. Go and freshen up and let's talk. Oh, better. Orí, orí, oníranà. Orí, èmi ò tẹ́ ẹ mọ̀ kó tẹ́ ẹ tún máa dáhùn yàrá ẹ mọ̀. Sori gbèsè mi me, tó jọ. Màmá ẹ̀ kò tó ni. Ṣé màmá ẹ̀ lọ́dọ̀? Ṣé wọ́n sori gbèsè? Ṣé o sori gbèsè ni bẹ́ẹ̀ni? Um, Ṣayọ̀, báwo ni ẹ? Mo ṣe lọ, àti kẹ́kọ̀ọ́ kan sọ. ó mọ̀ pẹ́ ráyé ní òkè tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ tán ó jẹ́ kó yí ẹni wọn náà gbóró òrò tó náà gẹ̀ ẹ́ sọ níṣojú ẹ̀ àà ó wá ní òkè ń ṣe ráyé ẹrú ayé ni ẹ̀ àjọ tó ti ń ṣiṣẹ́ fún náà kí ló bá bọ̀ sọ fún mi kí ló gẹ̀ẹ́n á máa tì ẹ́ káàkiri báyìí lọ́ṣẹ́lẹ̀ lọ́ṣẹ́lẹ̀ mi ìyàwó ẹ̀gbọ́n mi ìgbádùn ẹnu lé wà á lọ ṣiṣẹ́ látàárọ̀ di orúkọ tó wọlé ó ń lu ẹbí aago ó wá sọ pé so ẹrú ayé ni ẹ ẹrú ayé ni ẹ o. àṣé sacrifices mi fún Adégoróyè àṣé kò mọ gbogbo ẹ̀ gbogbo sacrifices láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru àṣé kò sí tó mọ̀ nú gbogbo ẹ̀. kó lè mọ gbogbo ẹ̀ fún ẹ ọkọ mi kó lè mọ gbogbo ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sórí láti lè yín òjì fún ọkọ mi ìtẹ̀ ìjì fún ọ̀gá yẹn rárá torí mi ìbọn kókó iṣẹ́ tó ń bá ṣe tó kẹ́yìn tó bá rántí ìgbà tá à ń àwọn wedding wa bó ṣe sọ pé ògbà yìí ló ṣe ní trip kan tán àìrẹ́ jọ lọ́ndù báyìí o kò sáyé o kò ṣe kíní kan o ṣé la cancel wedding wa náà tó máa ṣe pé ìfẹ́ tèmi ní sí ó yẹ kí n fi ẹ́ sílẹ̀ torí kò sóbì ni tó ọkùnrin máa ṣerú ẹ̀fọ́ tó máa dúró àti pariwo kiri àti máṣọ àwọn èèyàn ti mọ̀ pé a fẹ́ ṣe wedding ten minutes ọ̀gá ìgbórí burúkú dé ó sọ pé ẹ ẹ o kò sáyè wọ́n náà gbà sí lẹ́nu kò sí láti mi fi pèjẹ tó ọkọ mi ó yarí ó ní ọ̀gá ẹni ilé tẹ̀lé má wọrí amúdẹ̀tì mi tí náà wà á ti ṣe wedding yẹn. What are you telling me? Adégúnlóyè Adégbà. Àfikún gbà. Adégúnlóyè Adégbádùn mi o. Adégúnlóyè Adégbádùn mi o. Àfikún gbádùn ọkọ mi. Bí èèrà ṣe ń gbádùn ṣúgà. Ah. Ẹjọ́ ọ̀gá mi ni wàá fi sùn. Ọ̀gá mi mú oṣooṣù ó lé mi lọ́wọ́ ayé. Oníṣẹ́ tèmi ṣe àwọn ohun ò lè ṣe é ọpọlọ mi ló wà ló wà lẹ́yìn gbogbo nǹkan tó jẹ́ léèlè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru òun lèmi àti ẹ̀fín jágbó ní mo fọpọlọ mi ní mo fọpọlọ mi sìn mi ì lè sinmi mi ì lè wọ ọ̀gá mi náà ní gbogbo gbà kó wá lé mi ẹ̀rọ ayé. ó délé ikú olóògbé rí gbígbẹ́ ló fẹ́ ní àbí tútù adìẹ dà mí lóògùn ni ó sì di dandan ká fọ́ lẹ́yìn kí ló pọ́kọ̀ ọ̀gá rẹ lẹ́ẹ̀kan sí náà adégoróyè adégoróyè ti kọyán ayé ó sì di dandan kó lọ rèé gbọbẹ lọ́rùn ẹ̀yin ìyá mi o agbápájorí àti fújẹdọ ẹ̀yin láti ìbàdí jòróró àgbẹ̀ aláyagiyagi lórúkọ tó ayé ọgọgọ mìíràn ló kó èso rẹ̀ rà tẹ́tí ọgọ́rin ló kó òkú ọ̀run aṣọ orí ẹgbẹ́ ìdẹ́gbẹ́ obìnrin náà. wá ọ̀gá aṣayọ̀ látòní lọ bí èdì bí èdì bí ẹ̀fún bí ẹ̀fún kó bẹ̀ sí ṣẹlẹ̀ sí gbogbo ń tó ní lájẹ́ kó di ti ṣayọ̀ nítorí pé ṣayọ̀ ti sá lọ gbà ó sì di dandan kọ́ gbà ó gbà á gbogbo tí adékọ̀ọ́lẹ̀ yẹn kó jọ kó di tiẹ̀ bó bá ti kúnyán lájẹ́ kó lọ rèé gbọ́bẹ̀ lọ́rùn gbogbo èdè àwẹ̀ ayé bá wí ẹ̀gbọ́n ọ̀run ga orí tó wáyé ilé àṣẹ ni ohun tá a wí ti di àṣẹ. ọ̀gbìn mi arífẹ́lájogún ló wá o èmi arífẹ́lájogún ọmọ ọ̀dọ̀ àgbà èmi ẹ̀bí ti alapa tí ò níbì kan àwọ̀ sí eégún burúkú abitapoli lẹ́yìn mọ́ òwúrọ̀ ayé ọ̀gá rẹ ti bàjẹ́ kọjá àlàjì o rámà o ó wà mọ́ lọ báyìí nìsín n tó o bá tún wá rí ọmọ fi tó ń létí àti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ nù o kò yí ọ wọ́n ta fún ọ ṣáyọ ojú rẹ̀ ilé rẹ̀ rìn ẹ̀ á ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nù. ẹ mo ní kẹ mo ní rìsọ́ọ̀tì test tẹ ṣe ẹ bá mi mú fún ṣayọ̀ ni mo sọ. kí ló wà confidential kí ni ẹ no anything tó bá wà confidential nípa ẹ tẹ́ ẹ fi lè fún ṣayọ̀ ẹ sọ fún mi ń sìn mo mo ní interest láti mọ̀ báyìí what is it. àti ibi ibikíbi tó bá ti kanlẹ̀ sí èdè wọbẹ̀ nù ọwọ́ à òdìlé ọ̀gá rẹ ọmọ ronú ọkàn ara rẹ ẹni tó bá ti ó dì ẹni wọ́n dì mọ́ ọmọ ọmọ rẹ ló kó ó dì mọ́ àmọ́ ní mo sọ ti yí ọ o sì gbọ́dọ̀ gbá bòmíì lọ torí kò gbọ́dọ̀ kanlẹ̀ ń bòmíì ilé ọ̀gá rẹ tààràtà. bẹ́ẹ̀ni tí kò tẹ bá sọ bá yé mi dáadáa pé kí n máa lọ sílé ọ̀gá mi báyìí kí n lè jẹ kó kanlẹ̀ bẹ́ẹ̀ kí n sọ sílẹ̀ lẹ́lẹ̀ ẹni tó di tí n bá fẹ́ kí n kọ́kọ́ ṣe kí n máa rú lọ́kàn ló ti rí bẹ́ẹ̀. èmi arífọ́lá tó kún ọmọ ọ̀dọ̀ àgbà ni. fọ ṣé ìkọlẹ̀ ní ìbáyìí lọ́kọ̀ ṣé yóò lò lò. wá sign àwọn dọ́kúmẹ́ǹtì kan láti wá take over. bọ ṣé bernard wà láyé ni. Ah, bàbá ó sì wà láyé kí lè sọ ó sì wà láyé ọmọ ẹ sì wà láyé. kí ni ló ṣe láyé. Ah, èmi ò mọ èmi kọ́ ni máa dáhùn yẹn o. n ah. bọ ní tí mo ní òòlù ńkọ́ òòlù ni. bàbá kò sí nǹkan tẹ́ ní kí n lò tí mi lò gbogbo ẹ̀ pátápátá ni mo lò. kí ni fọ́tò ń sọ. a ní mo lò sẹ́ẹ̀ mo lò kò sì kú nǹkan kò ṣe o. bẹ́ẹ̀ kí n bá sọ wíwò. tí ọ̀pẹ̀sà yẹn owó kọ́ máa wá bẹ́ẹ̀. ìbà o ìbà ìbà alájà tó ń sògbóró ìbà jọgẹrẹ tó ń ta gbàgbà ìbà alukóso ayé ìbẹ̀ yìí ìyá mi alúmẹ̀gbẹ́ ọ̀run àyàgbà ń torí o àyàgbà ń takàlà èé tẹ̀wé ayé bá ti wí ẹ̀gbọ̀n ọ̀run gbá ni. ṣayọ dagoro ni. kí jẹ́ dagoro o jẹ́ bẹ̀bẹ̀ a lè jẹ́ dáko lórí ẹ̀ ọmọ mi fi pa ọmọ mi fi ṣàwọn àgbàlagbà lórí. a lè gbáyàn kọ̀ọ̀kan jí lọ́rùn àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n kọ́ máa ń lò. níbo tábùn nígbà tí sí láyé ọjọ́ kú rèé yẹ̀ ẹ́ níbo kúndùn bàbá kí ni wàá sọ ah, ah, ah, ẹ wá o ẹ má dọwọ́ lù ẹ wò ẹ ti ń sọ pé àfin náà sórí òjùlé o àwa méjèèjì lójọ́ máa jó o kí ni gbogbo eléyìí ẹ wà tí ò bá ṣe pé ẹ̀hún gbogbo eléyìí màá ní pé káwọn boys kan lọ kọ́ lọ yí ń bọ̀ wọ́n bá yí ń bọ̀ tí yóò bá wọ̀ wọ́n aṣáláda tọ́ba lè ṣáláda tí yóò bá wọlé náà wọ́n á yí lọ́rùn ah, èwo ni gbogbo eléyìí. ó ti fara burúkú balẹ̀ tó rojú wọn wọn wọn ah, fara burúkú balẹ̀ ah, ọmọ wọn ò ṣe é pa o. ẹ kí la máa wá ṣe báyìí kí la máa ṣe. ìṣòro dídùn tún níbi táwọn àgbà máa ń gbé ká. ìyẹn gangan ni kẹ́tẹ̀tẹ̀ yẹ gbé kẹ́gbé kẹ́gbé gbàbẹ̀. sórí o orúkọ rẹ ẹ má di ọmọ àtìkù lóye ó wà nínú ìlú gbàgbẹ́ta ó tí ò ní mọ̀ sàmù kankan ní sọ̀rọ̀ bó ti ń àwọn yóò mọ̀ olùsí lórí ni o wọn mọ gbèsè orí yóò mọ dúdú àwọn ayé yóò mọ gbóhùn àwọn àlùjọ òru lẹ́sẹ̀kẹsẹ̀ ìlú àlùjọ múlò bó ṣe bẹ́ẹ̀ àti sùúrù à ẹ̀yìn rẹ̀ pa mí. wọ́n ti kéde bẹ́ẹ̀ láti mú wọn. bí wọ́n ti kó láyé mi ṣe mí. ẹwọ ẹwọ ọmọ tí ì tì mí. ìyá mi ẹ̀jẹ̀ àwọn àgbẹ̀ ọ̀run fi lọ́wọ́ yìí nígbà mẹ́ta ó kó ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà tó má tó bẹ́ẹ̀ ló fi jẹ́. Bernard Adegoroye Bernard Adegoroye. Bernard Ajẹ́kọ̀ọ́rọ́yè wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní ṣòbúkọ tí fi gùn yẹ bẹ́ẹ̀ ni ìjókòjó báyìí níjú asínwín ayọ̀káyọ̀ báyìí láyọ̀ dìdìrìn yóò balẹ̀ yóò balẹ̀ báyìí ní labalábá fi mórí wọgbó èrèkúnrìnkùn ní báyìí lọkùnrin tó fi tẹ̀ ẹ́ pa Bernard Ajẹ́kọ̀ọ́rọ́yè ẹ mọ̀ ṣe wọ́nà wọ́nà kó o mọ̀ faṣọ ya kó o mọ̀ jíjú ayé àwọn àlùjọ̀nù kó o mọ̀ lùlù sí ọ lórí ó ti bẹ̀rẹ̀ wèrè náà ó ti rí ó ti ń wọ wèrè ó ti ń faṣọ ya. just like that. sáré yọ̀dà mọ́ yọ̀dà mọ́ kí n sáré lọ. ó ti rẹ̀ for dis compound why you dey like that why you dey like that dis boy na from abẹ́kúta mo fẹ́ dé Canada new network kí ló ṣe é kí ló ṣe ó ti bàjẹ́ o. mo ń lọ bẹ́kùtà mo ń lọ bẹ́kùtà. wait wait wait you be like say this one i don dey do shakara too much why i dey do yaba. ẹ ẹ kí ló ṣe. wọ́n ti bọ̀ ọ́ lẹ́jà o. ẹ wọ́n ti bọ̀ ọ́ gbẹ̀lẹ́jà o. wọ́n ti bọ̀ ọ́ gbẹ̀lẹ́jà o. wọ́n ti bọ̀ ọ́ gbẹ̀lẹ́jà o how na kí ló ṣe fẹ́ràn why you do shakara. ohun ìjà rẹ kọ́ ohun ìjà ká mú. ó ń lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kú náà. take orders from me right now. Henceforth, okay? Yes, sir. Yes, sir. And you all report back to me. Yes, sir. Okay? Yes, sir. And um, èmi ò fẹ́ anybody kó wá wà lazy pẹ̀lú iṣẹ́ I want up and doing employees in my company now. Right. Okay? Yes, sir. You have to be effective and efficient. No wasting of time. You know? àwọn nǹkan tó bá yẹ ká ṣe at the right time kẹ́ ẹ̀ ṣọ́ pé à ń ṣe wọ́n mi fẹ́ kí èèyàn kan máa bọ́ sí kọ̀rọ̀ kan máa sọ̀rọ̀ àbí kí n pàdé anybody ní hallway pé ẹ̀ ń gist any one of you i mean any one of you Cut wasting time àbí tí yóò ṣiṣẹ́ lásìkò tó yẹ kó ṣe i will not hesitate to sack such. okay yes sir, yes, sir. and um, you. Sir. Um, I want you to provide um, the list of our contracts tí à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ọ̀gá to tó lọ síbi tí So rest in peace. Yes, sir. Um, so I would want you to provide me the list of so, our contracts. Okay, sir. It will be done as soon as the meeting is over, sir. Okay, good. Um, any other suggestion? No, no sir, we are good to go, sir. We are all ready Ẹ ní nǹkan tí mo rí. Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ ọ̀gá? Ọ̀gá ẹ ti ń dẹ́rù bà wá o. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ẹ wá kí ló ṣọ̀gá? ẹwúndà o oh. kò yí sí èmi lásán mẹ́tẹ̀ mi bẹ̀rẹ̀ sí tẹ́sí gbọ́. this is serious in fact it is well ẹjọ èmi níṣẹ́ ẹjọ ẹjọ ẹjọ. hello hello baba baba wàhálà wa o ah baba wàhálà ńlá ni o wàhálà ńlá ló wà lẹ ah ẹgbẹ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sinmi mo kò ń rúkú lẹ́fíwẹ̀ ẹ̀ náà ah ọ́fíìsì báyìí mi ní sinmi ilé náà mi mi mi mi mi mi ò lè wó ah bàbá fi kárakára ya wá nǹkan ṣe sí o eh, ok mò ń bọ̀ lọ́dọ̀ yín nísinsìnyí báyìí báyìí báyìí báyìí báyìí ni o ọ̀rọ̀ àti ẹ̀rí mi tán. ẹ eh, mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ níbo ojú ọ̀pá bàtà yóò pa jọmọjọmọ etí ẹ̀ mọ̀ bọ̀ ah, ọ̀wọ́n ẹ̀ pa àbá ìrówó rà á. ìbá pẹ́tẹ́ ọwọ́ ìbá pẹ́tẹ́ ẹsẹ̀ ìbá tẹ́lẹsẹ̀ tó dálẹ̀ tí òkú dọ̀ wúrú ibẹ̀ yìí ìyá mi ò atapájọrí àti ìbàdíjòróró èmi ni arípálátógún ọmọ ọ̀dọ̀ àgbà èmi ẹ̀bì ti àlàpà tí wọ́n lọ́mọ aláìgbọràn mọ́lẹ̀ àgbàrá náà kó láti ń gbawájú ìdarí alágbára ikú burúkú eégún burúkú abitakọ ní ìlẹ́yìn kí ló ṣẹlẹ̀ ó yẹ làwọn mi pé aṣọ ṣí lórí eégún kárí tí ń bẹ nínú aṣọ. ah níbo níbo ta ni ó eégún ní àbẹ èèyàn àjọ ní àbẹ ẹranko ìfọ̀nà tí wá tó lókun tó sì wá já wọlé agbára rẹ. orí pé kà ní orí pé ọ̀dájú ni ìwọ ń múlé aláyọ̀ ojú kòrò sí o. sọ ní ilé ìbànújẹ́. Olúwo ìmọ̀ tó bá wa o ìsìn mẹ́rù ọkàn rẹ àmọ́ gbọ́ èmi kò bá tẹ́rẹ́ wa o wò ìkàn lábùkù bó o bá jókòó. Ah, ah, irọ́ irọ́ irọ́ ikú mi àfọlá ewọ ah, ewọ ikú mi àfọlá àfọlá àfọ irọ́ ah kí ni mo mi ah ẹ̀yin ìyá mi o pàpà kí àlàkẹ́ àlọ́ bá aṣọ mẹ́balẹ̀ ikú burúkú abẹ́jà ọtí. option nìyẹn o yàgé gbogbo kò sọ mi. Bernard lọ ní àwa báyìí nísìnyí tá a rí Bernard àwọn ṣé ti bá wa kó sómi ṣé solution wà nìyẹn hmm? ah, láti wà náà ni àbí ah, bí àwọn bíi tí mi ti wá sí ibi abẹ́ni máa tún wá sí báyìí. wọ́n júwe bíbá yìí fún mi ní bàbá. ó dà kí lohun tó ọmọ rí kí lohun tó ọmọ rí lójú oorun. òkú ni sà òkú lọmọ rí kò sì tún yí ọ náà àbí àbí ọsùn ni aláìsùn náà mò ń rí i. Ah, <laughs> òfìrí rẹ ló ṣì ń rí yóò bá ọ lálejò ní kò pẹ́ kò pẹ́ pàápàá. ọ̀gbọ́n mi má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ má yẹ kó rí bẹ́ẹ̀. Ah, n kò sí ohun tí mo lè ṣe. What goes around is surely donald abikilẹ pé bernard ọ mo ti mẹ́tẹ́ ẹ̀ sọ ó ti gùn mí ni tẹ wá gbọ́ yíbà yíbà síbò síbò ṣàgàṣígì ẹ wo wéré tiẹ̀ ó tìkì gangan ni o àwọn eléyìí gba físà gangan ni o ó ti gùn mí from one place to another àná eléyìí ti ní físà tó bá ń ba làbújá lè máa ba lẹ́kọ̀ọ́ lè máa ba ń lọ ó ń travel kiri kò rán yàn ẹ̀yin lè má travel ṣé ti yẹ ìyàwó eléyìí ó ti ń travel kiri wá sí báyìí mo ti lè rí. màá fẹ́ lè díẹ̀ o bóde lè wà rèé sí ṣé security wèrè mi ni ah, anyway ṣá eh, mo gẹ́ mo sọ fún ilé ẹ̀kan kò ní permanent place tó ń dúró sí ó máa ń lọ kiri ni tẹ bá bá mi bá ní the next five minutes ẹ lè ti lè bá ní ọ̀nà jíjìn ó ti yé yín àná ni mo ti rí last àná tí mo dẹ̀ rí last yẹn kọ́nà kan bẹ́ẹ̀ mo ti rí. Eh, ara yín gbọ́n ṣé fámìlì ẹ̀ ni ṣọ́ọ̀rẹ́ yín ni anyway. ó ṣàní mo lè bá pariwo donald donald yẹn ẹ lè rí o tó bá ti ń pariwo ẹ ó ti gùn ẹ ó ti ó ti ó ti gùn mí snow guy ni mo sọ fún yín yẹn o tó bá gba straight yẹn báyìí ẹ máa cough ẹ wo ẹ máa cough báyìí ṣé ẹ bá ti cough yẹn ẹ máa rí igi kan bẹ́ẹ̀ abẹ́ igi yẹn ló máa ń wà tó máa ti ń rẹ̀ tó máa ti ń gba atẹ́gùn gidi tẹ́bà á rí ń bẹ̀ máa rí lórí àkìtàn ìhà ibẹ̀ ló máa ń dúró sí. àkìtàn. ẹ jọ ṣé ẹ má bínú ṣé human palo self contained ni wèrè ń jókòó sí ni. kí ni mo ti sọ tí mo ní o ti gùn mí àlàyé láti gbọ́ èyí o ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni máa rò bẹ́ẹ̀ ni máa rò yẹn fún mi pé bẹ́ẹ̀ náà dòwó pé àná ti gùn mẹ́ sọ pé bẹ́ẹ̀ náà bí àkẹ́ bí àkẹ́ pàṣápùlé jẹ́ tó bẹ́ẹ̀ ṣe ó yẹ kó yẹ kó dá lórí pé ẹ̀yin ayé tí ó ti gùn mí fámìlì mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o èèyàn bernard ó ti gùn mí wà. yóò ló ń jẹ ẹ ẹ̀ẹ́dẹ̀ dá mi lóhùn ṣé ká máa ṣán búrẹ́dì lásán ni ẹ wò mí o láìkí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o. nínú orí màá sọ ẹ lógo bí mo ṣe ń sọ ẹ lógo ó ti ń kù mí iye olóúnjẹ. mo máa gùn láyé ẹ kí ló ṣe mo fẹ́ jẹun kí ni ìpàdé wo yàtá sí. wọ́n tẹ tábìlì oúnjẹ sílẹ̀. kí ló wá pọ̀ ẹ̀ bẹ́ẹ̀. yóò ló ń jẹ kọ́sítọ́mà yìí ti dé tó jẹ. kọ́sítọ́mà tàǹdá ní kọ́sítọ́mà wèrè. fún mi ló ń jẹ. fún ẹ ló ń jẹ pé kí ni o ní kí ni ṣé ìyá ńlá kú bàbá ló ṣe iṣẹ́ owó sí mi lọ́wọ́ tí mo fi ń ṣe bísíǹsì mi báyìí wọ́n kó lè tẹ kọjá lọ sí yóò kẹ́ mẹ́yẹn kó lọ kọ́ àwọn kọ́sọ́mẹ̀ ló wà mí bẹ̀yẹn o kó kó sì dànù kó kó mi báyìí o. mo fẹ́ jẹun ní jàre. tètè kó mi báyìí gbọ́dọ̀ lọ́kọ̀ wèrè o máa kó gbọ́dọ̀ bẹ́ lórí o lọ o ìgbà ìlọ. mo fẹ́ jẹun. o fẹ́ jẹun kí ni ìgbà ìlọ kọ̀wé. mo ní mo fẹ́ jẹun. ọ̀ọ́ tẹ̀lé ìṣòro mi ò. ìbúdà jẹ́ ọ̀dọ́. ọ̀dọ́ mi ò rà sùn níyà. ọ̀gẹ̀dẹ̀. ọ̀dọ́ lọ́wọ́ lọ́dún. máa ń fi ta ló wá. ó ní bọ̀bọ̀ kan tí mo wà ó kì báyìí ó dúdú. ṣé wọ́n ṣe ń wáyàn nìyẹn bọ̀bọ̀ ó kì ó dúdú ṣé wọ́n ṣe ń wáyàn nìyẹn ẹni tó wáyàn kò lórúkọ. ó máa ń ṣe bí ẹni tó ní sukùnsukùn. ó ń ṣe bí alágànnà. àrò ló máa lọ àwọn tó máa ṣe bí àrò lọ àrò náà wà. Bernard ló ń pè é eh. o lè àwọn tó ń ṣe gángangan wa o ṣùgbọ́n wọn pé oríṣiríṣi ṣe fọ́tò ẹ̀ wà ẹ jẹ́ n fọ́tò ẹ̀ torí èmi ládùúgbò yìí tèmi fi ń jẹun èmi náà pè ní atótilétọ̀ ládùúgbò yìí. àrè ó ti gún mi níyì. no Bernard lórúkọ. ẹ ọ̀dà máa wá Bernard kiri ó ti gún mi lé mi mọ ẹni tó wà ní fọ́tò yẹn sí. ibo la wá lè wá ilé ìsìn báyìí. àti wá yẹn ó simple torí iṣẹ́ tèmi fi ń jẹun ládùúgbò yìí bíi kéèyàn sọ nǹkan nù kí n bá wá kó dẹ̀ rí bíi kí irú àwọn tó máa ń lọ báyàwó níyàwó lẹ́yìn tó máa máa fẹ́ lẹ́yìn kémi táṣìírí fọ́kọ gbogbo iṣẹ́ tèmi fi ń jẹun nìyẹn irú bẹ́ẹ̀ náà ṣe sọ wèrè kan nù sìn nínú ẹbí yín tẹ̀ ń wá yín sìn tí mo dẹ̀ fẹ́ bá yín wá so ó máa ná yín lówó ẹ máa ná seven thousand. ẹ bá mi pààyàn ni. okay no problem ẹ yẹ kí náà lọ gbà. kí ni tó bá débi tó ti ta ẹran màálù tẹ́lẹ̀ lòdì màálù tó two fifty ẹ ní sọ pé iye báyìí o mo sọ pé seven thousand wà á dẹ̀ yọ tó bá kọ̀ jẹ́ kí n máa lọ àlọ́ máa jẹ láti seven thousand. ẹ ẹ ẹ ẹ dúró ẹ má lọ ẹ bọ bọ ìwà ìbúta sí i ẹ ọ̀fọwọ́ ó ṣe ń fẹ́ gbẹ́ ọ̀fọwọ́ bíi rárá ni láti seven thousand two thousand ó tẹ̀sán pé six five tàbí six nine tàbí six eight tàbí six seven. o rẹ di two thousand five thousand two thousand five thousand kò tẹ̀lé two thousand five thousand follow me two thousand five thousand follow me. máa jókòó wọn máa kọrin tóbi ó ní pálọ̀ mi ó tún yá ó ti gún mi ó ti gún mi ó ti gún mi ó ti gún mi. Ah! àwọn wèrè rin o. wà ìgbẹ́nu àmà bá mi bàyí. mi tẹ rò pa ní bàrà n gbọ́dọ̀ bíi mẹ́rẹ̀ẹ̀rin tí mo mú ẹ dé yẹn kò yẹ ká má mi yín níbi kankan bẹ̀. síbẹ̀ ilẹ̀ sọ fún mi pé mọbi tó wà báyìí ní sí. ṣé ṣé mi mú ẹ ṣé mi mú ẹ lọ àwọn ibi tó ń wà wà mí má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó fàjẹ́ bí kó five thousand wà á jáde. kí ṣé èmi àti yóò la pé tẹ bá mú mi débi tó wà kọ́ ni máa fún yín lówó ni. Ah, ah. àbí òwò ajé. ẹ ṣé mi wà mú ẹ dọ́nà bíi mẹ́rin gbàtà tó fẹ́ fọ gádà láyọ̀ gádà lẹ́kan tí bá ti mọ̀ pé ó wà lọ́dọ̀ yín máa máa fún yín lówó. wá wá má dọ̀tí ara ẹ̀ tí ó ti yé má yẹ̀yà rẹ̀ sórí next week ló máa padà wá hmm. kó tó dé èmi àti mú lẹ̀. ẹ kò sí wàhálà ah, eh. tí bá ti ń bọ̀ máa kó dání ah, ó lọ bẹ́ẹ̀ náà. sórí bó ṣe ga tó bẹ́ẹ̀ ló ṣe máa balẹ̀ tí máa sọ ẹ gbalẹ̀. kéènì tí n bá sọ ẹgbàá ni. ẹ ẹ bá yẹ yàrá yín. kí n bá yẹ yàrá yín. ẹ jẹ́ bá yẹ yàrá yín. wọ́n bá ẹ jẹ́ bá yẹ yàrá yín. ẹ ẹ ẹ jẹ́ bá tí bá gba yín. ẹ ṣe máa ń wọ́n fúlọ́ sẹ́mu jà yìí o. tí bá bí lẹ́yìn kan ẹ máa wọlé lọ́nà. wọ́n bá sẹ̀. ẹ ẹ ẹ ẹ. rántí Ya. Bravo. Bravo. Bravo. Bernard. Bernard. Pressure. Rashayo. Oh, Tigumia! ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí ó ti gùn mí. èmi ni èmi mo ṣe gbogbo ẹ. ó yá jó ṣakú sí bọ̀bọ̀ ẹ ẹ òfẹ́ wa fẹ́ sí bọ̀bọ̀ ẹ ẹ òfẹ́ ra fẹ́ ra ní bọ̀bọ̀ ẹ ẹ fati parisi bọ̀bọ̀ ẹ̀ẹ́ ó yá yakiti bọ̀bọ̀ ẹ̀ẹ́ ó rẹ́ra fẹ́tí bọ̀bọ̀ ẹ̀ẹ́ rẹ́ra fẹ́tí bọ̀bọ̀ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ó ti kú mi. What goes around surely comes around. What goes Charlie.